àwọn mistake táwọn kírokírò ń ṣe àṣàyà Muhammad Sadiq ìṣááwó ló fi tíra náà láti kọ́ wa nípa àwọn mistakes wọ̀nyí kẹ́lẹ́bà jìnà sí ṣé wa kẹ́lẹ́bà jìnà sí àwọn mistakes wọ̀nyí làáfà àti sálàyé fún wa ó ní wa wá gbé kọ́ mistake ó dìgbà jù níbi ọ̀rọ̀ ọmọ ọmọ kan sáwà bẹ̀rẹ̀ bí ọlọ́ àmà ó ní ọlọ́mọ mi kẹ́ ọdún láti ṣe ìjọsọ fún mi tí bá ń fásitì wa àwọn akọ́kọ́lọ́wọ̀ rẹ̀ mú sawa mtu wao kuja na kibua kuja bila mhudumu kuna na wala ki a kwa hiyo chakula huko bado niwa kimza tuna ni wala ba kuna ni kitu kala cha jo ala ala ala wala tu kinja kitiyani sala kwa na kabu kuma kai kuma poke kuma bude kila wa msikitaji kuma kion فلترى كثيرا من المصلين آه يقول لك قلنا ما كنتم يعطون الصلاة في إسراء وأولى هما قالوا منه هم سري بل إن بعد يأتون الصلاة وهو يجري بل أرام المجمع ما أصدهم سري فعنا شيئا ما يجري خلفه فكرة كان ليبوع كلمة قالوا مكلاتي وعاد فيل لا يليق بالصلاة شفيك بامن الوقوف بين يدي الله قد بين لنا رسول الله صلى الله عليه وسلم على عدم المطلوب الشيخ الإسلام قلت عليه وتعنيد أتك التعنيد تعنيد وآيحة التي يجب أن يكون عليه عليها مصلي إذا كنت تكبع تكبع تكبع تكبع تكبع تكبع تكبع فقال الجنوبي إذا سميتم الإقامة لا تزول لي كما مفتاتي امشوا إلى الصلاة كما جمعتي المسحي وعليكم السكينة أسفيك بالي والوقار أفربالي يعني فريد وبالي أسفر بالي لا تفريه وأما تعليه بكذي ما أدركت فصلوا ìfọ́pẹ́mù rẹ̀ kìí ìkẹ́ta nítorí òkìdí òkìdí ọgbẹ́ ìgbẹ́ta ìgbẹ́ta ìgbẹ́ta bẹ́ẹ̀ ká bá fún àtúnú ní ìṣúgbọ́ bọ́ fún yín kẹ kọ̀mpútì ilé ìní hadith tí ìmáàmù nàṣáyí àtàwọn ìmáàmù gbígbà tí wíwá pé èyí máa faraba ilé ọkìrò ní ilé mọ́tà sọ̀rọ̀ yìí wà bàbà ara ibn hajar al-asqalani àtàwà ibn hajar sọ pé الحكمة في هذا الأمر مستفاد في زيارة وقعت في مسلم من طريق الآلاء عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال ابن حجر فإنها حكمة لا تعرف أولياء كويس هنا نحن دعاوي من رضوان المسلم صلى الله على عمر ببارة عمر أبي هريرة رضي الله عنه قال في آخره لأبي حديثه نحن إن أهلكم ẹnìkọ̀ọ̀kan ní ìwà àkáàrà yá àmìrí ilẹ̀ sọ́lá lọ́bà ní ẹ̀kọ́ lọ́kẹ́rùn kọ́ dìkà ní ẹ̀kọ́ gbogbo ọ̀rọ̀ kẹrùn fún wọ́n fi sọ́lá gbọ̀n sí kìrì ní ọmọ tó ti lọ rù fún kọ́lá tó ń kẹrù kalẹ̀ fún ẹni ẹ̀yà ńlá òfin ní mùsùlùmí ju wà nígbà yẹn tó kí lọ́ọ̀nù ebó ṣe kọ́ lórí rẹ̀ ṣe kọ́ fọ́nàbà tó lọ sí mọ́síláàfù فينبغي له اعتماد ما ينبغي المصلي اعتماده واستناد ما ينبغي للمصلي اجتنابه قلنا الغاية ربما تسيا كم في الله قصري انت اتبالي اتبقسينه عند انه عارفنا كل اسبري ربما يجبنا تريد ان يكبشينه بقبنه عند انه عارفنا كل مكبنا عسين الله فنوى الله ما الله إمام هو إنما أقرأ بالنبأ بذلك على أنه لو لم يدرك الصلاة من الصلاة الشيئة kóra ìmọ̀lẹ̀ ọ̀tà ní pé tí ẹ̀bá ní máa fi àdúgbò àbálẹ̀ tí ọ̀bá bá kankan ní orí rẹ̀ ó lè rí ọkọ̀ ọ̀bá kan nínú orí rẹ̀ wọ́n ó lè kánà mọ̀sílà mọ̀sílì ìgbàlè kọ́ ní efi sọ́lá àní ẹ̀kọ́ ìfẹ́ kéde fún ẹ̀wọ̀n fìmọ̀ ẹ̀kọ́ ìfẹ́ dàrẹ̀ tó ń pé ẹ̀bí ń bọ̀ ẹ̀ ti wọ inú من ذلك بين أن المسلم لا يجتهد إلا لنفسه pé ẹni tí kíkà ń sáńdé máa fi kùdì ní ìka ìwé yàrá lọ́dọ̀ ẹ̀ná òfin sọ̀rọ̀ àti ìgbà ń bá bá máa fi ẹ̀rí bí wà nù o àdáwọ̀ lábẹ́ ìdílé kò sọ̀rọ̀ àkọ́ ọ̀dọ̀ tó bá báyìí ìdílé adá tó kẹwàá jama ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà ẹ̀rí ni ẹ̀kọ́ mistake ẹlẹ́kẹjọ mistake ẹlẹ́kẹsàn kàlọ́ ìnàlá máa sọ adúrí àtàwọn àfẹ́lẹ́mọ́ tó bá ti yọ àfẹ́lẹ́mọ́ ọlọ́pàá máa dáhùn lọ́pọ̀ wò fúláwà máa rí lẹ́yìn nígbà ìlọ́jọ́ àdúgbò ní ìpínlẹ̀ tí ó sọ̀rọ̀ lọ́wọ́ àwọn olùdí náà máa ní máa sọ tó rẹ̀ ẹni fún wọ́n lónìí ó ní ẹ̀mí ìwádìí ọmọ sọ ẹ̀mí ìwádìí mọ̀ àlùwàlá tó gbọ́lá bá ìrùn ọlọ́lá bí ti mọ̀ iná lábá sábírí ẹlùgbẹ́ ní ọdún ìbẹ̀rẹ̀ lò náà kó sí ìtàlágbé ní ọdún wa قولوا إن الله ما أصاب تسمع بعض المصلين عندما يرون الإمام راكعا هذا ما قلنا وأنفقوا لا تمدى للركوع يقولون إن الله مع الصابرين هو من أنسوه روى فلا أنسوه يعني سلوري ركوع يكل راكعا وقيبا تري ركوع بحق ركوع دابا وهذا خطأ إليه مستكري يفعله كثير من المسلمين ذكر وفي الموزين كما نعرف النبي صلى الله عليه وسلم عندما جاء إلى صلاة الناتي في الوقارة والسكينة في قراته كما بوا ماتي فأبت الوقارة من فلبالي أكيد فلبالي فقال إذا أتيتم الصلاة فواكموا أعطاها في الوقار إقرابك والسكات إقرارك صلي ما أدركتم ما ما أدركت إيه بابا دي ما فاتك سيدها غفوه دي المستيق لك ها أقول لك دون أبي أعفاء يولك بأعصارة ثاني ثم دي سميدي با لا أقول لك سبحانه أتبع فجأة بها أقول لك أقول لك أقول لك abdu ma fatakum tí a ṣe bá gbọ̀kùnrin àti fẹ́jọ́ sílẹ̀ sí tẹ̀lé ní láti fún bóyá wọ́n pẹ̀rọ ní mọ́ọ̀tì kan wọ́n pẹ̀rọ tán so mọ́ọ̀tì ní máa ń pẹ̀rọ èyàn á tó sojú kòkòrò kíkọ àgbà fún ànábi tí so bóyá mọ́ọ̀tì di mẹ́ta àbí mẹ́rin ló kù at the same time èyàn tó lè bá parí kí parí sí ilé náà sì gbélé fi hàn sí pé àbí náà bá ti tẹyọ kan láti tó jẹ̀mọ́ ọ̀rọ̀ àti ọ̀sẹ̀lẹ̀ jẹ̀mọ́ ọ̀dún wọlé jẹ̀mọ́ ọ̀dún tàbí àti jẹ̀mọ́ ọ̀dún tàbí nìkan ó di wa àwọn mọ́tà ń fi ọlọ́ba lè ní ọdún àìjẹ́ ẹni ọba ẹni àpá o àìjẹ́ kẹ́mẹ́rà rẹ̀ rọ́bà láti fi kò sí ó di wa ìyẹn kẹ́mẹ́rà ọba ìyẹn máa kẹ́ ọba fìtò bọ́ọ̀lù ó lọ sípa sọ́dún wa àárọ̀ ó wọ̀rọ̀ bá kú nínú ìgbàgbọ́ àyè àgbẹ̀fẹ̀ yìí èyí ẹgbẹ́ tó kọ́ lọ́kọ̀ọ́ ní àrà ọ̀ lọ́kọ̀ọ́ ní ìlú ọ̀gá ìlú jẹ́rẹ́ dẹ̀ ìfọ̀wọ́lẹ̀ ìwọ̀ ọ̀gbìn ìgbà kan yọ. ẹ̀kọ́ nípa àdìsí kàkà yìí bí ẹni tó ń bẹ̀rẹ̀ mọ̀ lórí kí wọ́n ni alẹ́ kejì ní pé nípa àdìsí yẹn ṣé ẹni tó bá tí wọ́n ti gbẹ̀rùn kó

samu da sílá ìjàdì àkáì láti kai na ziyara rí wọ́n mú ọkùnrin wọn wọ́n ìjáde ramani tó ń bá mọ̀ fún èyàn bọ̀ wá ọkùnrin wọn tí ni alákọ̀ọ́kọ́ tó ń kiri jẹ ní ìlú jíjẹ alákọ̀ọ́kọ́ lọ́nà alhamdulillahi rabbil alamin rahman rahim sáàmì àti òkè àwọ́kà bọ̀kọ̀lá ní ẹ̀ òkè tí ẹ ilé ti kọ́kọ́ bí tọ́rọ dá tí lè na gbé ìṣòkò àwọ́kà bí nǹkan bí sọ́kọ̀ bí ti ń sọ̀rọ̀ àmọ́ gbé ìṣòkò lóde wọ́n mú ọ̀dọ́ ẹ̀tẹ́ ìrìn alólógún ibùfẹ́ léṣe tàgbà kúrò ẹ̀tẹ́ wà pé umúrò sùn ẹ̀tẹ́ wà pé umúrò ọmọ sún ó máa rí lẹ́bí ẹ̀ lẹ́sẹ̀ ọjọ́ bá bọ́ká kúkú rẹ̀ sókè bí ẹ ọ̀pọ̀ mọ̀ kìkì àrẹ̀ òwúrẹ̀ ó ní ìwà tó gẹ́ máa gbé wọ́n fẹ́ lẹ́rìn ara ọ̀ mí rí bá wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh